ẹgbẹ́ ayé mo dé o ẹgbẹ́ ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ilẹ̀kùn tí eléko bá kàn ó di àpapà. afúrá eléko kò kan ilẹ̀kùn báyìí o tó bá fẹ́ akàn ìdòkú lára. kí ló dé tó ọ̀fẹ́ ìjòyè àmọ̀ràn ọlọ́rọ̀ lọ́nà tààrà ṣé yẹ kí ìrònú fi lóko kó má lè a mọ ọ̀rọ̀ ọmọ wù mí tá a mọ̀ pé léèrè ọmọ. ọ̀nà gbọ́ má bí mi ni o no má bí mi ni o màá gbọ́ ọmọ lẹ́wọ́. calm down are, are you mad have you gone crazy or something. now get out of the house. kọ́rọ̀ àwọn ẹdún ilé aládó alákọ̀ọ́nì ń bẹ lọ́dọ̀ tí ń ya káyà rẹ̀ pẹ́rẹ́pẹ́rẹ́ pẹ́rẹ́ adúgbò ní ọdún ọdún ọdún ọdún àti tí ń gba arúgbó rẹ̀ àjùkù lagbó rò wọ́n lagbó ọpá òjò kọ̀ bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ ìrí kọ̀ bẹ́ẹ̀ ní ọ̀sẹ̀ ó tó wọ́n ní ogún yọ wọ́n márùn-ún sòdì wọ́n kọ̀ tó Olódùmarè wọ́n bá wọn lọ wọ́n ní gbogbo táwọn ṣe lóde ayé òtí ẹjọ́ mọ́. lásìkò wa ah, mo dáràn kí ló sọ mi. ìwọ yìí náà máa fi sínú ilé látàárọ̀ o ò níṣẹ́ o ò ní nǹkan kan tó ń ṣe ṣọ́ọ̀bù mo ti ṣí fún ẹ ní àìmọye ìgbà gbogbo ẹ náà oorun ni. mo ní mi ìmọ̀ pé wọ́n lo jókòó síbẹ̀ mo rí ẹbí fúláwà bí fúláwà tó ń gbé sórí tí àti mo ìfẹ́ ní kan gbé kúrò bẹ́ẹ̀ ni ní ọmọ kéèyàn ni. láti ìgbà tí orí mi kí n bá bàbá tóbi àbí ìyá mi sọ̀rọ̀ báyìí. Mósè bẹ Ọlọ́run sí Fáráò ni o wípé kẹ́mi ṣiṣẹ́ ṣiṣẹ́ balẹ̀ agídí ọkàn sì balẹ̀ ó dẹ̀ parun sínú òkun pupa. kí má ṣe tẹ́ sọ́wọ́ kí má ṣe tẹ́ sọ́lá àìkú baálé ọ̀rọ̀. wọ́n máa ń family house kún àtọ́ máa ń rogo wọ́n máa ń rí nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n máa ti mọ̀ bẹ́yìn méjì ló. ó kàn sí mọ̀ òkùnkùn níborí ìmọ́lẹ̀ bóyá kí n jáwọ́ o lè mí mo set òun up èmi mo ní káwọn kidnappers wá ṣe kinní kan èmi mo ní kán wá mú òun èmi ni mo I don't understand. ó bu àgbo ọ̀ṣun ó fọn sí bàbá rẹ̀ lára. màá ní ní ara á pọ̀ jù. ìyá mi hmm? ṣó lè sìn mí. ìyá mi ṣó lè sìn mí o ní ìgbà tó ń ra bàbá mo wí o. wọ́n sì ọ̀ bàbá mi ṣó lè sìn mí. bàbá mi ṣó lè sìn mí o ní ìgbà tó ń ra bàbá mo wí o. mo sìn ọ ẹni tí ò lẹ́gbẹ́ ayé kò lè lẹ́gbẹ́ ọ̀run.